أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب lẹ́yìn ìgbà tí a ti fi ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ àlékún ìkẹ́ àti ìyẹ̀ fún àdábíwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó tó ń ṣe lọ́rùn fún wa ní òní tí Ramadan tó pín sí méjì tí ààwẹ̀ ti di mẹ́ẹ̀ẹ́dógún 15 ààbẹ̀ náà ọba tí ó jẹ́ kí ẹ̀mí wa kó tó máa bẹ di àsìkò yìí ẹnu ibi tí Ramadan tó tó kù sí yìí àwa tí a bẹ̀rẹ̀ yìí àwa náà ní kọ́lọ̀ jẹ́ kí a parí ẹ̀ nínú ọ̀dájì tí ó kù òun láti rí àwọn òun mẹ́wàá eléyìí tó já sí pé ọ̀kan nínú ẹ̀ ìṣe láyé látọ̀lọ̀kọ́dẹ̀ ń ṣe kí ni o láíláàtò lọ́dún kọ́lọ̀ ń jẹ́ ká ṣe kò ń gẹ́ láíláàtò lọ́dún ní ìtẹ̀síwájú àwọn àlàyé eléyìí tí a bẹ̀rẹ̀ nípa súra alákọ̀ọ́kọ́ súra eléyìí tá a fi sí alukur'an tí í ṣe súratul fatiha a máa tẹ̀síwájú níbi tí a dúró sí lánàá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 àṣẹ súrà tá a fi sí alukur'an súrà tó bẹ̀rẹ̀ alukur'an òun náà ní jẹ́ súratul fatiha a ti ṣe àlàyé eléyìí a ti ṣe kí ni a ṣàlàyé eléyìí fúnra wa àwọn orúkọ tó ń lọ bí mẹ́wàá àbí bẹ́ẹ̀ lọ eléyìí tí àwọn àfáà máa ń pè súratul fatiha bí fatihatul kitab bí ummul kitab bí sab'ul mathani bí suratul salat bí suratul hamd suratul shifa suratul ruqya suratul waqiya suratul káfíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ asàlàyé ilé ìfúnra wa lánàá bákan náà wa ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ súrà yìí ǹjẹ́ mọ́kà ló ti sọ̀kalẹ̀ àbí Mádínà a ṣàlàyé eléyìí páwọn kan ní mọ́kà ni àwọn kan ní ni àwọn kan lẹ́ẹ̀mejì ló ti ẹ̀ sọ̀kalẹ̀ ọ̀kan ní mọ́kà ọ̀kan gbogbo ọ̀rọ̀ táwọn sọ ṣùgbọ́n tó ni pé ìlú mọ́kà òun ni ṣúra yìí òun ló ti ìlú mọ́kà ni ṣúra yẹn òun ló tó o só ti yé àbí òye náà lẹ́yìn eléyìí a tún ṣàlàyé fúnra wa áyà mélòó òun ní ń bẹ nínú súrà yẹn sóyà àbí òye áyà mélòó ní ń bẹ ń bẹ a sọ fúnra wa lánàá alẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ òun ní méje ni yàtọ̀ sí àfáà wa amúrù ọmọ rùbẹ́ìdì tóun sọ pé áyà ni àti àfáàwà Hussein Al-Jaafi tó ń sọ pé àyà mẹ́fà òun ni ètò fàntí kíkà wọn fi yàtọ̀ àṣàlàyé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ṣe bísmìlá sáàyà kan ni àbí sáàyà kan ẹlẹ́kejì àyà tó parí yẹn bó o láàṣì pin gbogbo eléyìí ó wà nínú àwọn nǹkan tó jẹ́ káwọn onímọ̀ kan máa fi ìmọ̀ ara wọn àwa ń ṣàlàyé pẹ́sẹ́ bísímìláì só ti ẹ̀ jẹ́ odidi àyà kan nínú fáti àbíbẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ nípa eléyìí a àlàyé rẹ̀ wá a wá tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run àfáà níṣẹ́ rí Suratul Fatiha wọ́n ní kọ́ọ́lù àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n sọ báyìí wípé wọ́n ní wà nà wọ́n ní yẹ words ọ̀rọ̀ tàbáníkà máa mú ọ̀rọ̀ kọ̀ọ̀kan lìláì ọ̀rọ̀ méjì rọ́bí ọ̀rọ̀ kan aláàlàmínà ọ̀rọ̀ kan tá a bá kà lọ báyẹn àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n ní ọ̀rọ̀ 25 òun ní bẹ nínú Suratul Fatiha ọ̀rọ̀ kílàgbó ọ̀rọ̀ 25 òun ní gbogbo àwọn ọ̀rọ̀ tó wọ́n ní á ara fi ti ń bẹ níbẹ̀ mí à wà tàlátàtà àṣàrà alfa wọ́n ní àràfí ẹ̀ jẹ́ 113 mùrùgbóyà bí òye ìmáàmù al-Bukhari ọlọ́mbá ni yọ́nú sí wọn àwọn náà ní àwọn àlàyé èyí tó pọ̀ tí wọ́n ṣe lórí àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Suratul Fatiha èyí tí a ń ṣe àlàyé rẹ̀ lọ nínú tafsiri tí wọ́n ní súnmìyàtì ẹ̀rí súratul Fatiha yìí wọ́n ń pè ní umul kitab ìyá àwọn tírà kí ló jẹ́ ká máa pè bẹ́ẹ̀ lè annahu yẹ́bùdá òkùtà bá ti á fílmọ̀ sọ́rí àṣẹ nínú gbogbo àwọn kọ́pì alukur'an nínú ibi tí wọ́n bá ti kọ alukur'an sí súra tí máa ń jẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n fọ́ máa ń kọ òun náà ní súratul Fatiha bákan náà tó bá tó fẹ́ kà òun náà ni wọ́n kọ́ máa ń kà mo rò pé dáńsọ́ yà rí òye torí pé gbogbo òtúmọ̀ kùránì yẹ́rí lírujú ìmáàní kùránì kúlé ìlàmátàdọ́ manati tó ráwọn àtúnwọ́n súra kùránì táa bá lọ wò gbogbo nǹkan táwọn òun ni fátíà ló ń sẹ́rí padà lọ síbẹ̀ mo rò bóyá bí òye àwọn àfáà wá ń àwọn àlàyé eléyìí tó pọ̀ nípa súrà yìí àti àwọn ọlá eléyìí tó pọ̀ tí ń bẹ fún súrà yìí àmọ́ wá mú wọn ní ìkọ̀ọ̀kan ọlá wo kankan níwájú ọlọ́run ọba alágbára ọba àlékè ọlá àfáwà ibnu Kathir ọlọ́mbà ni yọ́nú sí wọn wọ́n mú àwọn ọ̀rọ̀ wá tó pọ̀ wọ́n mú àwọn ọ̀rọ̀ wá tó pọ̀ ẹ̀já wo díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn ara ẹ̀ ní èyí tí wọ́n gbà látọ̀dọ̀ ìmáàmù nínú Musnad ìmáàmù wa Ahmad ọmọ Hanbali níbi tí ọjá sí wípé áríkà tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Sa'id Abu Sa'id eléyìí sàábé náà ni ṣùgbọ́n yàtọ̀ sí Abu Sa'id al-Khudri ó ní wípé òun gbọ́ tó já sí wípé Ànábì wa sallallahu alaihi wasallam ó ní kuntu usalli fàdàáni Rasulullah sallallahu alaihi wasallam falam ajibu hatta sallaiti pé níjọ́ kan òun kírun bóun ṣe wá ń kírun anábì sallallahu alaihi wasallam ọba kú òun òun ọba dánàbí lóhùn tó wọn fi parí ìwé òun pé ẹkọ kan kọkọ nìyẹn ta ló ń pe sàábé yìí anábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá sì sọ pé ta ló lóore jù kò sí èméjì pé wa Muhammad gbogbo lọ ni ló lóore gbogbo àwọn anábì lọ òun lẹni tí ó sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ tí kálukú ọ̀mà dààmú kí lọ́jọ́ tó wọ́n ọ̀mà pa kálukú àwọn sàbẹ́dẹ̀rẹ̀ wọ́n èé fà náàbì ìṣeré wọ́n èé ṣe kíni wọ́n èé fi ànábì wọ́n ìṣeré ànábì pé wọ́n wọ́n dá lóògùn pé rẹ̀ ni ṣùgbọ́n torí pé ìrun ọlọ́run ọba ló ń pè wọ́n yẹn tó ọba ti lé ń kírun ọ̀ràn yẹn kò sẹ́ni tó lè pọ̀ tó wàá dá lóhùn tọ́ ọbẹ̀ ilé sọ̀rọ̀ mọ̀ ń bọ́ o mọ̀ ń kírun lọ ní inú rẹ̀ ti inú rẹ̀ ti já èèyàn wá ń kírun ọ̀ràn yẹn òbí wá ń pé èèyàn èèyàn ó fún wọn ní signal níbi jẹ́ Allahu Akbar sami Allahu liman hamida kálọ̀ bá ń kí òǹkí lọ ní ghayril maghdubi alayhim waladdallin ọ̀ọ́ka kí ó sókè tó mọ̀ bó ń ṣe kí ni òǹkí lọ òun ní já wọn ṣùgbọ́n tó bá jẹ́ òun náà fílà o lè já o lè ṣe kí ni o lè já torí kọ́ ọlọ́dọ́bì rẹ ló ọ̀ràn yẹn ni ṣùgbọ́n náà fílà kò nípa tọ́ràn yẹn ṣùgbọ́n tó já sí pé ọ̀ràn ọ̀ràn bá ní ọ̀ràn yẹn méjì ṣe kí ni o ọ̀pàdé ọ̀ràn yẹn tọ́lọ́hún àti ọ̀ràn yẹn pé òbí rẹ náà ṣe kí ni o ó ń pẹ́ ọ̀ràn yẹn tọ́lọ́hún á tóbi ju ọ̀ràn yẹn tòbí lọ mo rò bóyá àbí òye torí àdífi jùrọ̀ èjì àdífi jùrọ̀ èjì àdíìsì ńlá kan ni ọkùnrin kan ti ń kí ọ tíya rẹ̀ wá kò tí ọ̀dà lóhùn tíya rẹ̀ fi wá bínú tó fi wá sépò fún ìwọ jùrọ̀ ìjù ó ní kúrò láyé tí wọ́n fi parọ́ sinamọ́ wọ́n sì parọ́ sinamọ́ lóòótọ́ kódà wọ́n fẹ́ pa ọlọ́ọ̀ni ọ̀jẹ̀ wọn pádànù ọwọ́ padà láti pé òun ń ṣe náà fìlà lọ́wọ́ ń jọ yẹn mọ̀mọ́ òun pé òun òun àmọ́ òun lóòótọ́ èpè tí màmá rẹ̀ ṣẹ́ fún òun lọ́jà àwọn àfáà ní ọ̀rọ̀ náà fúlàní kì í sí ìrọ̀rùn yẹn tó bá ti jẹ́rùn ọ̀ràn yẹn ọlọ́mọdé anékèfèrè lóbi òbí náà ti gbọ́ yípa ọmọ yìí ń ṣẹta ni o ọba tó dá èmi òbí àtọmọ ó lànà bí àṣà làwọn á pe òun òun ọba dáná bí lóun tóun fi kírun tán fàtà ìtù òun bá lọ bá nàbí sallallahu alaihi wasallam ànábì wa ní mọ́mà náà ákà áńtá tí yà ní kí ló dé nígbà mo pè ọ̀tọ̀ ọ̀dá mi ló kí ló dé tọ̀ wà bá mi ganá nígbà tí mo ṣe kí ni o nígbà tí mo pè ọ́ bọ́ àárín yé dáadáa o mo pè ọ́ ọ̀dá mi ló kí nǹkan tó ṣẹlẹ̀ kúlítù yá Rasulullah mo nílò òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ láàbí ni ìmẹ́kọ́ntò sọ́lẹ̀ ilẹ̀ kọ́ntù sọ́lẹ̀ mọ̀ ń kírun lọ́wọ́ nígbà tẹ̀rù ìgbé ni fàkọ́ọ̀n anábìwá sọ fún wípé aláwìyọ̀ kúlè là tààlà tí wọ́n gbọ́ nǹkan tọ́lọ́wọ́ bá sọ tó ní wípé yá àyú àlẹ́dínà àmọ́nù mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìṣẹ̀jíbú lílá ìwàlẹ̀ rọ̀súùlù ìdáadáa àkọ́mù tó bá ti pè yín lọ síbi tí ó jẹ́ kí sẹ̀mí ayé ibi tí ó jẹ́ kẹ́ ẹ máa sẹ̀mí rọrùn ibi tí ó jẹ́ káyé àtọ̀ ni yóò dá ẹ máa dá wọn lò kọ́là ànábì wa sọ wípé sórí tó jẹ́ kí n máa pè ọ́ gan mo fẹ́ sí ọ lóore ni law allimannaka a'dama suratin fil Qur'an qabla an takhruja minal masjid màá kọ́ ọ ní súrà kan lónìí súrà yẹn ló tóbi jù nínú alukur'an súrà yẹn tí mo fẹ́ kọ́ ẹ tó tóbi jù nínú alukur'an òun náà ni súratul fatiha súrà ló tóbi jù ṣùgbọ́n Nábì sallallahu alaihi wasallam kò tí ì sọ súrà yẹn fún ó ní sọ orí kó tó kù ònú mọ́sálásí màá kọ́ ẹ ní súrà kan súrà yẹn òun ló tóbi jù nínú alukur'an kọ́lá fàákàtà bìyẹ́dí anábì bá gbà lọ́wọ́ mú láti fi géèmì àtẹ́ṣẹ̀ rẹ̀ pé sórí máa kọ́ ní súrà kan lónìí súrà yẹn ló pàtàkì jù òun ló tóbi jù nínú Al-Qur'an gbọ́rọ̀gbọ́rọ̀ mi yà bí òye mo fẹ́ kọ́ máa dé o àṣẹ gbogbo àwọn tá a bá jòbí á pè ọmọ wa jókòó táàkọ ní fatia bá a ṣe máa ń káwọn ọmọ a for apple b for gold abc one two three á pè ọmọ jókòó báyìí táàkọ ní fatia tí òfin ní máa kàkà gé ẹbí ṣe lára àwọn ẹ̀rẹ́ alágbára alábìnrin gírígà gàlúbí alábìnrin aláàlì náà èèyàn máa pè ọmọ jókòó á wà kọ ní fatiha ó lè jọ́sẹ̀ kan láì kọ táwọn kọ láyà pọ̀ lójoojúmọ́ a'udhu billahi minash shaitani rrajim ó lè jẹ́ pé táàkọ̀ níjọ́ tọ́ba ti máa yóò pè dáadáa ó lè àwọn ṣùgbọ́n láì fẹ́ ṣe ìdánira yìí àtọ̀rọ̀ àrùn àrùn tọ́wọ́ fi máa kà bismillahir rahmanir rahim ó tó mẹ́lẹ́yìn náà ká alhamdulillahi rabbil alamin àwọ̀ akọ sàbẹ́ tó ni ó wá gbà òun lọ́wọ́ mú nígbà tó rádi pé sàbẹ́ ìfẹ́ bóde ní mọ́sálásí olóòwò wá sọ pé ó ní kúlítù mọ́ wá sọ pé yárọ̀ ṣúlà làmúlò sí ọlọ́run ìnáka kúlítà ọsọ lẹ́ẹ̀kan pé ó kọ́ mi ní súrà tó tóbi jù nínú kùránì kọ́là náà ànábì níbẹ̀ ni màá kọ́ ẹ̀ ó ní kí ni súrà ànábì wa ní alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ànábì wa kà fún sọ̀rọ̀ pé ànábì ti fi sí suspense sórí ẹ̀kọ́ mẹ́rin òun àwọn tá a jẹ́ tíṣà tíṣà máa ṣe bẹ́ẹ̀ you the students before this time runs out I will teach you one great formula to solve quadratic equation àwọn ọmọ tí wọ́n ń lẹ́gẹ̀ẹ́ formula will teach us fẹ́ kọ́ ẹ̀kọ́ uncle you said you teach us one formula I will teach you no problem say me say have two weeks you know I will teach you sọ́ra àwọn ọmọ wàhálà ẹ̀ wọ́n wà ìgbà láti mọ̀ ẹ́. ndọtọba bá ti á sọ fún ọba ìgbogbo ọpọlọ wọn ni wọ́n ṣe kí ni o òun ni wọ́n sílẹ̀ èyí fáwọn tá a ti tísà sẹ́ẹ̀rì máa kọ ní tọ́pì ní yìí ọ̀nà kan ń bẹ tá a máa ń gbà sálùwà gbogbo yìí ọ̀gọ́ wọn yìí àmọ́ àtúnṣà bọ́ ọ̀nà wọn máa ń gbà sálùwà ẹgbẹ́ òkèrè akálẹ̀ nígbà tó wá di pẹ́pẹ́ mọ́kò dẹ̀bi ànábì àbẹ́rì sọ ìsà ẹlẹ́ẹ̀kọ́ mi ní súra kan tó tóbi jù ní Kùránì ànábì àní fàtíà náà ni alhamdulillahi rabbil alamin ànábì sọ oníṣúra tó ń wò yẹn ìyà sábọ́rù lìmọ̀fá ní òun náà ni ẹ̀yìn méje tó tóbi nínú Kùránì wal Qur'anul azim àtẹ̀lí rúkín tùrú òun náà lẹ́yìn méje tó wà nínú Kùránì tí wọ́n fún mi súra yẹn ọ̀rọ̀ yìí Imam Bukhari náà ṣe kí ni àwọn náà tó gbá wá sórí ẹ̀rí yẹn ti tó lọ́lá pé tá a bá ń wá súrà eléyìí tó tóbi jù nínú Al-Qur'ani súrà wo ni Suratul Fatiha àwọn rìwáyá ti ní tó wá fún àdífì kódà tó rí nínú ẹ̀ tó já sí pé àfáwà Abu Sa'id al òun náà ni wọ́n ló gbà wá ó túnmọ̀ sí pé àbúsẹ̀ yìí di yẹn àlòkòdì líle mo rò bóyá bí òye òun ló gbà wá pé súrà tó tóbi jù nínú Al-Qur'an òun náà ni Fatiha so wá rí tá a bá wá wò ó Fatiha yìí àáfàá ní ọlá tó ń bẹ ń bẹ ó pọ̀ gan ọlá tó ń bẹ ń bí sọ́rọ̀ tó lè Fatiha ó pọ̀ a ti ṣàlàyé lánàá pé arọ ọlá rẹ̀ ni pé láì ní láì lè ka fátíà kò sí o kò sí súra kan nínú kùránì tó já sí pé the most repeated chapter tó já sí pé òun ni gbogbo ayé máa ń kà á jù kò tí ì fẹ́ẹ̀ sí súra náà tó dàbí fátíà èmi ti kà lónìí ìwọ ti kà so wá rẹ̀ tí o bá ti wá kà kò sí irun fún un la solata liman lam yakra bi fatihati alkitab anabi sallallahu alaihi wasallam ó ní ṣé rí kan tó já wípé ó máa ka suratul fatiha ìrun rẹ̀ ẹnìkan ti sọ lánàá ó fẹ́ bákọ́lá ló sì gbèdú ní Kùránì ọ̀wá kafá tí àwọn aláìkò náà lọ́dọ̀ ọlọ́run ó dàbí ìgbà téèyàn kẹ́ ń sí ra mi òun lọ̀rọ̀ rẹ̀ ó ṣe kí lọ̀rọ̀ rẹ̀ ó jọ mọ́ súrà yìí atúnṣọpárọ̀ láti ń bẹ́ fún ni pé súrà àsọ ni ọ wà nínú àwọn súrà tọ́nà ọba àlékè ọlá tó fi máa ń sọ àwọn ẹrúsìn rẹ̀ kọ́nà kó máa fi sọ rẹ̀ sọ èmi àti ìwọ náà àti gbogbo àwọn mùsùlùmí àwọn abẹ́rẹ̀ tẹ̀síìrì a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi a'udhu billahi minash shaitonir rajim kí ni túmọ̀ tẹ̀síìrì gbólóhùn yìí àwọn àdájọ́ olóró ọmọ nínú àwọn ahkamu fiqhiyya àwọn àdájọ́ fíkì àwọn àdájọ́ wo òun ló rọ̀ mọ́kálù tó dùnkù dáadáa kó mọ́ sẹ́lẹ̀ kankan tí ó dàkùn nílẹ̀ àbẹ́ni tí yóò fẹ̀gbẹ́ nílẹ̀ àbẹ́ni tí yóò wà á nọ̀sẹ̀ bó ṣe wù àáfàá ní wípé nínú nǹkan tọ́lọ́ ń pa wá láṣẹ tá a bá ti fẹ́ ka àlùkùránì a sì ní súra alákọ̀ọ́kọ́ òun náà ní súratul Fatiha wọ́n fẹ́ kó já sí wípé ká máa fọ́lọ́run wá sọ kúrò lọ́dọ̀ olórí ibú ìbílísù ẹni òfo ẹni ẹ̀kọ́ ẹni tọ́lọ̀ ọba àlékẹ́ ọ láti sẹ́bilé lẹ́ni tí ó máa sọ wípé a'udhu ọlọ́run bá wá sọ nínú alukur'an ó ní fàyíká kọ̀rọ̀ àtà alukur'an àṣewọ̀ anábì sallallahu alaihi wasallam àti gbogbo ẹ̀yin mùsùlùmí ayé tẹ́ ẹ bá ti fẹ́ ka kùránì fàyíká kọ̀rọ̀ àtà alukur'an tó bá ti já sí pé kùránì ló fẹ́ kà fasta'id fọlọ́run wá sọ kó lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé fi ọlọ́run ọba àlékẹ́ ọlá fi wá sọ kó lọ́dọ̀ èṣù lọ́dọ̀ ṣàìtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé kí ló fàtà ṣe máa ṣe bẹ́ẹ̀ gbogbo ibi tán bá ti ń ka kùránì èṣù ọ̀sà lọ kò ní dúró níbẹ̀ tẹ́ ẹ bá ti wá dákẹ́ yóò wá tó padà wá gbàwọ́ lórí gbogbo wọn lémi lọ lẹ́ẹ̀kan lọ tó ti dé ṣùgbọ́n tá a bá ti ń ṣe gbólò yí bá afọlọ́wà sọ wò lọ́dọ̀ èṣù èṣù tí wá máa báyàn nínú wọn tí ó mọ̀ bí ọ pé máa lò ó àtàláyé gírí kámúsọ́lá téèyàn ò fi wá ní ìmọ̀ye rákà mélòó ni mo ti kí rákà méjì ni mẹ́ta ni mẹ́rin ni mẹ́fà ni mẹ́jọ ni ara ṣẹ́ tó ń ṣe nìyẹn torí pé èṣù ètò wọn ń dùn wọn nínú òun ni ká wọná torí pé èṣù ètò wọn ń dùn wọn nínú òun ni ká fẹ́ ṣe tọ́lọ̀ ń kára ọmọ rẹ wá ìwọ tó bá jẹ́ pé tó bá ti fẹ́ kírun ojú máa ń wọ́ tó bá ti fẹ́ ka kùránì ojú máa ń wọ́ tí nǹkan bá jọmọ́ tọ́lọ̀ inú rẹ̀ ìlò èṣù ti mú nìyẹn àsára solution ara rẹ́mẹ́dì ojútùtọ́ wá sí ilẹ̀ kọ́ máa ṣe kẹfẹ́rọ́tù mùsùlùmí kọ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àrùn bìlà lẹ́ni tí ó máa sọ wípé àrùn bìlà ìlera ṣẹ́ìtọ́ lọ́rọ̀ yìí Àsára kí ló fàtà àṣẹ tó ń ṣe àwúrú bí láàyè sórí èṣù, a máa gbèrò yíròyìn, a máa gbé sí ẹlẹ́mìí ìpé èèyàn fẹ́rò nínú ọ̀rọ̀ èso àwọn ẹgbẹ́ wa a máa wá fọ́lọ́run ọba àlékè ọlá a máa fi lé ìṣòro lọ́lọ́run bá ṣe ń sọ nínú Kùránì pé fáyidà lẹ́dí ìbáyé nákáwá báyé náà wò wá àdáwà ta wà ní ìṣòro àmì wà máa yúlá kọ́ àìlà وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم sórí àárín tá tún dé yìí nǹkan kan bẹ tá a tún yọ jáde ń bẹ jọ rẹ à npe nkaka nǹkan kan ní ṣíyábù listi'adha ṣíyábù alisti'adha àwọn ọ̀nà tá a lè gbà wí a'udhu billahi ọ̀nà èyí tó kọ́mọ̀ tó gbajúmọ̀ lè tí mo ti nílẹ̀ ẹ̀kan yẹn lẹ́ni tí ó sọ pé a'udhu billahi minash shaytanir rajim èyàn pọ́pùlà ọ̀nà míì lọ́lọ́run bá tún bí fún wa nínú àlùkùránì yìí a lè sọ wípé إنه هو السميع العليم من الشيطان الرجيم بودادا أعوذ بالله إنه هو السميع العليم من الشيطان الرجيم ọ̀nà mélòó ọ̀nà méjì ọ̀nà kẹta ó tún lè sọ wípé أعوذ بالله أعوذ بالله السميع kẹ́sọ̀ ló fún أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل صبي قل صبي أعوذ بالله من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن gbogbo àwọn ọ̀rọ̀ táà sọ yìí òun làkọọ́lẹ̀ ń bẹ fún ọpá alẹ́ wíbẹ̀ a sọ wípé أعوذ بالله من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه afọlọ́run ọba àlékẹ́ ọlá àfiwásọ̀ kúrò lọ́dọ̀ èṣù àrọ̀jìm ẹni tá a máa ń lẹ̀ òkú ogú mọ́ àrọ̀jìm ẹni tá a máa ń lẹ̀ òkú bínú ọlọ́run mọ́ àrọ̀jìm ẹni tó já sí pé tá a bá wà burú tán òun láwàá lẹ́kọ̀ọ́ òkú rẹ̀ mọ́ èṣù òun lẹni tọ́nà wọn bá ti bínú sí jíìmù ni bínú sí wa a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir sórí tá a bá ń sọ wípé afọlọ́run wá sọ kúrò lọ́dọ̀ èṣù àsọlọ́run gangan tó ọba ti ń fura pé á ah, nǹkan tí mò ń ṣe yìí ṣe ni bóyá o ti bínú kọjá àlà o ti wá rí pé ìbínú tí mo bí yóò ti kọjá nọ́mà ó ti mọ̀ pé ti dé lẹ́ni tí ó mọ̀ sọ pé àrùn ọdún bí láyé bísí láyé ó ti ń wọ̀wọ̀ kú o lásìkò tó yẹ kó lọ mọ́sálásí lọ wá ń gbá bọ́ọ̀lù ó ní ah wàhálà ìbọ́ọ̀lù yẹn dùn bàjẹ́ bàjẹ́ èṣù lójú ọmọ àdùn ọwà máa sọ pé àrùn bí láyé so orítọ̀ ọba sọ́ra èṣù ó ti sàdéhùn níwájú ọlọ ó ní wọn ọlọ́run gbogbo ọmọ ádámà tó tara wọn lémi kúrò nínú ọgbà àdẹ̀ra màá sọ wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní máa dúpẹ́ fọ́nà ọlọ́mọdé àti ọkọ́ wà lára wọn àwọn dúbí láàyè mẹ́rẹ́ ṣọ́ìkọ́ ẹ̀rọ yìí bẹ́sẹ̀ ti wá ń sọ wípé àwọn yìí ní ìbẹ̀rẹ̀ kíka kùránì èso lágbára innahu laysa lahu sultanun ala alladhina amanu wa ala rabbihim yatawakkalun nígbà tọ́lọ́ ní kánàbí ọmọ ṣe àwúrúbì láàyè kó tó kàfùránì ó nítorí pé èṣù kò ní lágbára lórí àwọn tó bá gbọ́ lọ́rọ̀ bàbọ́ tí wọ́n sì bára lọ́wọ́ àṣẹ́tẹ̀mì àti ẹbá ti ní gbọ́ lọ́rùn lọ́ta agbára lọ́lọ́ èṣù ní ní nǹkan tí yóò fi wá ṣe ṣàkíyèsí àárín yẹn dáadáa àáfà tó wá mú ọ̀rọ̀ kan lọ́tọ̀dọ̀ àáfà wa Mu'adh ọmọ Jabal àáfà wa Mu'adh ọmọ kílà pé ó ọmọ Jabal ó ní ìstábàrọ̀ jùlá ní ẹ̀yìndà nàbí sallallahu alaihi wasallam àwọn ọkùnrin méjì wọ́n búra wọn bí wọn náà ṣe máa ń ṣe wàláì àwọn méjèèjì wá ń búra wọn wọ́n ń búra wọn tó àwọn tẹ́lẹ̀ bá ti búra wọn yóò gbé ìwọ lè dùnmí fọ́ ìwọ tó bàbá rẹ kéne kan ni ìwọ tó jẹ́ pé màmá rẹ ìwọ tó máa jẹ́ pé ẹyin kéne kan máa ń tọrọ jẹjẹ lọ́wọ́ mi ibi ẹ ti ń búra yóò ẹ mọ̀ ṣe pé tó bá yá ẹ mọ̀ fọ́ra yín létí <clears throat> àwọn méjèèjì wá ń búra wọn fàgọ́dìbà àdúgbò náà gbọ́dọ̀ bá ń ṣèlú lọ inú wa bí kan lọ wọn débi wípé <clears throat> ẹni tí inú bí yẹn àáfàá lọ́wọ́ á dàbí ẹni wípé imú rẹ̀ ìyàtàmọ́ záà ń fòó méṣí dá ti gbọ̀dọ̀ bí ibi tí inú ń bí dé ó ń dàbí ìgbà tó já sí pé imú rẹ̀ gan wọ́n ti gé lọ dànù bí ìgbà tí imú rẹ̀ ò sí ń bẹ̀ bí ìgbà tí mẹ́wàá ń ràn kí ló ti bí i

àṣẹ tí bá ti ń bí ọgbọ́n lòun lọ́mọ wí aláwùmọ̀ ilé àwọn òdúbíkà nínú ìṣẹ́ ìfọ́nà ẹ̀bí bá ti wá mọ̀ ọmọ ní àrùn òdúbí nínú ìṣẹ́ ìfọ́nà ẹ̀bí arákùnrin òun náà bá wí wọ́n ló tó wá máa ń pa àwọn èèyàn lásẹ̀ tó bá dìbọn ti wọ́n náà tó bí ọya sọ pé àwọn ìbí láì bí na ṣe ìtọ́ lọ̀rọ̀ yìí èṣù rẹ̀ ó ṣe kí ni yóò fò lọ so wá rí túnmọ̀ gbónú yẹn ni pé àrùn bí là asọ́lọ̀ ọba alágbára àrùn bí zati láì wà kùdẹ̀rọ̀ tí ọdún oníyì ọba alágbára tó gbangba àfi ìwọ lágbára lé ìwọ la fi ṣàtẹ̀gùn mínà ṣe ètò ọ̀rẹ́ ọ̀rọ̀ yìí kúrò lọ́dẹ̀ èṣù olórí ìlú kúrò lọ́dẹ̀ èṣù olófò kúrò lọ́dẹ̀ èṣù ẹni tí máa ń sí ìyàn lọ́nà kúrò lọ́dẹ̀ èṣù ẹni tí máa ń gé ìyàn ọ̀sẹ̀ lọ́hùn kúrò lọ́dẹ̀ èṣù ẹni tọ́já sí wípé òun gan fún rẹ̀ ọ̀tá ọlọ́run ni àrùn bíi làyè mìíràn ṣe ìtọ̀ ọ̀rẹ́ yìí بسم الله الرحمن الرحيم jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ àsọlórí burúkú lẹ́sù àsẹ́ni táà máa ń lẹ́kọ̀ọ́ aburú mọ́ lẹ́sù èló fi já sí pé gbogbo àwọn tó lọ sí àjìyé sáódì wọ́n wà á sa òkú wọ́n lẹ́mẹ́sù àwa náà wà ń bẹ̀ lọ́run kókọ́lọ̀ owó أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwọn fẹ́ kí wọ́n fẹ́ ka fátíà afẹ́ ṣe kí ni afẹ́ ka fátíà bó o láṣẹ sí àwùjú bí láì wá àkọwálù àyíndàlẹ̀ ọ̀làmà ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí ẹ̀ àwọn kan nínú àwọn àfáà jẹ́ ká kọ́gbẹ̀ báyìí jùmúlù lọ́lámọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọ́n sọ wípé káka àrúsùbì láàyè mustahabba wọ́n lọ́rọ̀ yẹn ní káṣe àrúsùbì láì tá a bá ti fẹ́ kírun ọ̀rọ̀ yẹn ní káṣe kí ni káṣe àwọn ah, ní pé mustahabba afẹ́ aṣẹ́kí ni jẹ́mọ̀ afẹ́ àṣẹ́ni tó fẹ́ kírun tí ò bá ṣe àwújú bí láì ìrún ẹ̀ ṣe kí ni ó lálàáfíà ẹni tó fẹ́ kírun tí ò ṣe àwújú bí láì ìrún ẹ̀ lálàáfíà lọ́dọ̀ ọlọ ọba àlekè ọlá ṣùgbẹ́ nìkan tó fẹ́ kírun tí ò bá ka fátíà kò náà lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n tẹ́lẹ̀ kan sáà òṣùbí láì ẹ̀yẹ́ ìdíyẹ̀ sáà òṣùbí láì lẹ́ẹ̀kan tẹ́ ń kírun ókè ó ní mi ò ṣe náà nìyẹn àwọn kan náà àwọn àfáà ní afẹ́ ní ká ṣe kìí ṣe kí ni o kò sọ̀rọ̀ ẹ̀ àwọn àfáà tí wọ́n bá sọ báyìí tí wọ́n ní kí n sọ̀rọ̀ yẹn òun ni ká ṣe àwúsùnmí láì àwọn náà ní kéyìn ó ṣe lọ́dáàjù ilóṣe kí ni ó lọ́dáàjù bákan náà atúrà àwọn onímọ̀ tán sọ pé èèyàn gbọ́dọ̀ ṣe ọlọ́rọ̀ ẹ̀ lọ́dọ̀ tàwọn tó déyàn bá ti ṣe ó ti dára wájú ọlọ́run ní gba orí wọn àwọn kan sọ bẹ́ẹ̀ wọ́n lọ́rọ̀ ààlà èyí tó rẹ̀ jù ní pé àwọn òṣùpìlá òkè ń sọ̀rọ̀ yìí téèyàn bá wí ìwọ́n ṣe kí ni ìrúnlá láàfíà ó sì wọlé wọ́n ní bó láàṣẹ wá wí àwọn kan náà nínú wọn ní pé kí ni o yújáàrù ìtààrù wọ́n láàrin sókè so lábẹ́ tó kéde sẹ̀ tó ń gbọ́mí wọ́n tó ń tójọ́ owó Allahu akbar wọ́n fẹ́ kí mẹ́gìrì Allahu akbar a'udhu billahi minash shaitonir rajim bismillah tọ́bá ti mọ́ ká oṣù bíláì sókè ọgbọ́n ká bísmillah sókè ọgbọ́dọ̀ ká kọ́ wá dókè a'udhu billahi minash shaitonir rajim tọ́ láti lè sàkóṣù bíláì sókè bísmillah náà ó ṣe kí ni o àwọn kan ní jẹ́jẹ́ láti ẹ̀ sí wọn ní jẹ́jẹ́ o láṣe àwọn kan níbi tìláwà kùránì láti máa ṣe àní máa ṣe nínú ìran nínú tìláwà kùránì tó láti máa ṣe àtàwọn ọ̀rọ̀ míì tí àwọn mìíràn tí wọ́n ṣe kí o tí wọ́n sọ jamal sẹ́wárí àwọn súnmí láì yìí àwọn nǹkan tí ó yẹ ká gbọ́yé nípa rẹ̀ àáfàá ló fẹ́ ká wọ́n ní sẹ́ńtà bá sọ̀rọ̀ yìí sí àádà òun náà ni àlìlìtìjà ìlànà ìtààlà wà bínú wọ́n lóun náà ni kó já sí wípé ká dojúkọ náà ọlá ká dẹ̀ wá gbogbo tó bá já burú látẹ̀mọ́ra látẹ̀mọ́ra nípa rẹ̀ wọ́n ní gbogbo àwọn nǹkan yìí bẹ̀ nínú tí àwúrì láàáyé nínú ṣáyẹ̀tọ́ ní ọ̀rọ̀ jírí wọ́n láti mọ̀ wípé ọ̀sẹ́ni tó lè fìṣọ́ ẹ̀ṣọ́ wà àfọ́lọ́ ah olùtìdọ̀ ọkùnrin náà ni wọ́n sí gbẹ́rẹ̀ 71 sí lọ́rùn pẹ̀lá àké ọ̀rọ̀ àkàtà rẹ̀ olùtìdọ̀ ọkùnrin lórí ṣílùkù agbọ́dọ̀ sọ wọn jama àwùjúbílà èyí atúbẹ́ẹ̀tì láwọn akùránì lásán a mọ̀ wí torí bí wíwí rẹ̀ ládá tó pọ̀ ló ṣe kí ni òun ló ń bẹ níbẹ̀ gbàkẹ́yẹ̀ àwúsùbìlá ìta tó ń sọ yìí àáfàá ní tí wáṣíwáṣà kí lágbó wáṣíwáṣà ròyíròyìn tó bá ń dé sínú báyà wa gẹ́gẹ́ bó ṣùgbà nínú àdífẹ́ Ànábì sallallahu alaihi wasallam èṣù àmọ́ wá báyàn èṣù àmọ́ wá báyàn tí ó mọ̀ sọ́pọ̀ pé ta ló dá sánmà olóòlọ́ ta ló dálẹ̀ wọ́n bèèrè pẹ̀ta lọ́dọ́ lọ mùsùlùmí gidi wọ́n bèèrè bèèrè bú ní o tó ti yá àwọn èèyàn ní ìṣẹ̀lẹ̀ so wọ́n rí àwọn orílẹ̀ láì tá à ń sọ yìí ara ń tọ́lọ̀ fi máa kán àwọn àjẹrànlọ tí wọ́n máa ń gbéra wọn kàn tó máa ń wá gbọ́gbọ́n yọkùn àwọn ìgbọ́ òun ni òun létí ìmágbára rẹ̀ àgbà bá bẹ̀rẹ̀ sí ní ka Suratul Fatiha ọlọ́run jẹ́ ká gbọ́ Suratul Fatiha jẹ́ ká gbọ́ yìí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti wá ṣe àwùsùbíláì ọlọ́run wá bẹ̀rẹ̀ fún wa lórí bísímìlá lẹ́yìn ìgbà tá a ti fọ́ ọlọ́run wá sọ̀rọ̀ kúrò lọ́dẹ̀ èṣù olórí ibú ẹni a ti bínú sí ẹni a máa ń lẹ́kọ̀ọ́ mọ́ ẹni alẹ́kùn nínú gbàgbọ́ ẹni alẹ́jẹ́ pé ìyá ní ọ̀nà ọkọ̀ sí fún àwa ń sọ wípé bísímìlá jama aláàbẹ̀rẹ̀ tẹ̀síìrì pẹ̀lú orúkọ ọlọ́run gbogbo nǹkan tá a bá máa ṣe abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run dọ́ọ̀la etí rẹ̀ dáadáa gbogbo àlámọ̀rí tí mùsùlùmí bá bẹ̀rẹ̀ tí ò bá ti fi bísímìláì sí fàúwà ábítárù fàúwà ájísámù fàúwà ákọ́tọ̀ pọ̀lílù barakati gbogbo nǹkan tá a bá ṣe tá a bá ti fi ó náà bẹ̀rẹ̀ kò ní sálùbáríkà níbẹ̀ ọ̀rànlẹ̀ ilé ẹfẹ́ bẹ̀rẹ̀ foundation lórí bísímìláì ọ̀pọ̀ ọlọ́run rẹ̀ ọfẹ́ jẹun ṣe bísímìláì ọfẹ́ wọṣọ ṣe bísímìláì

ọ̀pọ̀lọpọ̀ istikfar ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ wáyọ̀ ọlọ́ tá a bá ti wá mẹ́lẹ̀ ìta wà ní bismillah asá bẹ̀rẹ̀ gbogbo ń tá a bá bẹ́ẹ̀ ṣe pẹ̀lú orúkọ ọlọ́run Ar-Rahman ọba oníkẹtọ́mọ̀ Ar-Rahman ọba àjọkẹ́ ayé Ar-Rahman ọba ọlọ́gọ́ ọ̀fẹ́ àwọn òbí ńlá ìmíràn ṣe ìgbọ́ràn nínú ọ̀gbìn àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ gbogbo ń tà bá ti fẹ́ bẹ̀rẹ̀ òun la máa ń kà dára bísmìláì máa ẹnìkan bẹ́ẹ̀ lọ jẹ́ bísmìlá bísmìlá ni mo fẹ́ lọ ṣe kí ni mo fẹ́ lọ jẹ́ ẹnìkan ń bọ̀ nínú mọ́tò wá rí ọ̀pá pàbàlì bísmìlá kí ni tó máa bísmìlá ẹ̀wọ̀lé oníbísílá ìlẹ́sọ ẹ̀mí kébì ọwọ́ ilé o ẹnìkan bẹ́ẹ̀ gbé ọwọ́ ní àbá brahman ẹ̀wà jọ́dọ́lé ọlọ́ ẹ̀wọlé onímì ìwọlé mọ́rísẹ̀ ẹgbẹ́ fún ìgbàlẹ̀ rẹ̀ torí bẹ́ẹ̀ ṣe kí ni ẹ̀ sálámà sí mi ṣẹ̀rí ayọ̀ ń da pé gbogbo ń tá a bá ti fẹ́ ṣe ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú òkú tari Allah ọ̀fẹ́ wọṣọ bismillah ọ̀fẹ́ bàtà sílẹ̀ bismillah ọ̀fẹ́ défìlà bismillah ọ̀fẹ́ sùn Bismillah, o fẹ́ bismillah, bísmìlá àwọn olóńgbò láàyè nínú ṣáìpá ní ọ̀rọ̀ yìí bísmìlá rẹ̀ àárẹ̀. àṣewọ̀ tó o fẹ́ jẹun tó o lọ fọwọ́ sí jẹun o tó dákọ ọlọ́run èṣù lẹ́jọ́ jẹun. àdìgbà náà bí sọ́lá àlọ́ mi ìwọ tó ń bọ̀ láti bí iṣẹ́ ọfẹ́ wọlé òṣè bísmìláì tó wọlé ọba já wọlé láyé ìjọ àbàbá wa téèyàn bá já wọlé wọ́n mọ̀ wá dáwákà fún pé mùsùlùmí tó wọlé tí ó sáàlámà kéfèrí ìlú wọlé ẹ̀sìn ilé ìjáde asẹ́ni tó wọlé tí ó sáàlámà lọ́dọ̀ tí wọ́n wó ní kéfèrí lọ wọlé torí kèfèrí ní ṣe kí ni orílẹ̀ sálámà ṣùgbọ́n wọ́n tó ọba wọnú ilé tí ẹ ó ṣe bísmìlá ó sálámà ó wà sí àdúrà tán ní a ṣe bísmìlá sálámà lẹ́nu ó wà sí àdúrà àwọn wà lájínà wà bísmìlá wọ́n tó bísmìlá wà lájínà wà bísmìlá wà á làwọ́ yọ̀ọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن jama o fẹ́ wọ aṣọ kó o tó ti aṣọ rẹ̀ bọ orí ṣe bísímìlá àǹjẹ̀nú a máa kó sí ìyànlá àǹjẹ̀nú a máa bá ní wọ́n sọ ọlọ́run fẹ́ sí ìrìnàjò àṣíwọ̀ tó o fẹ́ wọ́n sọ kí ó rí Bismillah, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم jama níbi tí sẹ̀rí àtún ọkọ àtìyàwó tí wọn èé so nísìn náà ara wọn báwọn ọmọ ṣe ti olórí ikú lónìí nísìn ọkọ àtobìnrin tó fẹ́ra wọn nílànà ẹ̀tọ́lọ́ nínú àdífì ànábì sallallahu alaihi wasallam èyí tó wà nínú Buhari tọ́kọ bá tó fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ tó ní ọ̀rọ̀ pé àti ìwọ́kọ́ fẹ́ gbádùn ààrẹ ni yóò wà sàdúrà yóò àní bísímìláì eh, Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana bísímìláì ìwọ ọlọ́run yàwá yà èṣù yà èṣù yàwá ọ̀rọ̀ yàwá ya èṣù yá kí ni yàwá ya èṣù yàwá ẹniyàn tó wá sí bísìnì láwọn ọlọ́wọ́ ló ń sọ árùndórí láàyè ìrẹsẹ́ ìṣọ́ ìrẹ̀wà ní bísìnì láàyè àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn ló fà tó já sí bá ti rí ọ̀dọ́mọdékùnrin kan ọ̀dọ́mọdékùnrin kí la pé ó ẹyọ kan láyà níbi àmì ọmọ sọ́rọ̀ láàrin sí tó bá déwájú àwọn ìlú ọba tọwọ́ oúnjẹ ìgbà tánà bí ó kọ lẹ́kọ̀ọ́ bísí láì lọ́kọ́ dákọ̀ ó ní yáàrù láàrù ìwọ̀n ọ̀dọ́mọdékùnrin sami láà sami hé máa dákọ̀ ọlọ́run wà kún bí ẹ̀mí níkà máa fọwọ́ ọ̀tún rẹ jẹun wà kú ní mímọ́ wọ̀ níta máa jẹ oúnjẹ tó kọ̀gùn sí ọ̀jẹ́ máa kí lórí o bismillah tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wá jẹ́ bọ́ síbi àwọn àlàyé kan tá a bá ní bismillah àṣẹ gbogbo ń tá a fẹ́ bẹ̀rẹ̀ a pẹ̀lú orúkọ ọlọ́run ìwọ tó fẹ́ kọ́lé tó rálẹ̀ wọ́n wá bọ́ fẹ́ wọ́n fẹ́ bọ́ ṣe foundation lẹ̀ rẹ̀ ara ń tọ́ ọmọ wí síbẹ̀ ni pé àrùndùn lè láàrin ìrẹsẹ̀ ìkọ̀ àmì ìrọ̀lú Torí àwọn ẹlẹ́sùn kan bẹ, àwọn olójú burúkú, àwọn tí inú ohun èédùn sí dáadáa, ìwọ́n wá fẹ́ kọ́lé o ti ralẹ̀, wọ́n máa wá rò pé ojú ayé àwọn kí ó sì kọ́ ó sì lọ kọ́ lẹ́yìn wọn kí lọ́kọ́ lọ́wọ́ bá ń bẹ̀ ṣèbọ́n lò ní kọ́ lójú ayé àwọn ni ìwọ fókọ ọlọ́run bẹ̀rẹ̀ tọ́bẹ̀ ilé fojú burúkú wọ̀ ojú wọn ò fọ́ tọ́ bá lọ ṣe nǹkan burúkú síbi ilẹ̀ rẹ yóò bàjẹ́ torí pé ń jọ́tọ̀ fẹ́ lọ bẹ̀rẹ̀ foundation kí ló fi bẹ̀rẹ̀ àrùn òdòdó ìlà ìrẹsẹ̀ ìfọ̀rọ̀ lórí بسم الله الرحمن الرحيم gbogbo òsẹ̀mí ayé wa ká máa wí bísmìláì rahman rahim mo rò bóyá bí òye tó ọba ti lé ń fowókọ ọlọ́run ọba bẹ̀rẹ̀ ó máa láṣeyọrí ìwọ tó jẹ́ student akẹ́kọ̀ọ́ ó ti wà nínú examination hall ọwọ́ agbójúlé òkàwé èrè kan tí wọ́n ṣe fún ọ pé pé kìnní kan lójú rí mọ́ bàbára gbáwà àbí kìnní kan lóní ọmọ rí kìnní kan ó ti mọ́ ó ti gbogbo wọ́n ti fún ọ ní question paper wọ́n ti fún ọ ní answer booklet báírò rẹ̀ lè lọ́lẹ̀ ah mo ti kàwé pa mo jẹ́rìí mo mọ́ pass iṣẹ́ yìí mọ́ sọ bẹ́ẹ̀ kí ni tó kọ́ wí jáde lẹ́nu àwọn olùrànṣẹ́ ìṣòro ìlú bẹ́ẹ̀ àṣẹwọ̀ tó jẹ́ dráìfà yálà mọ́tò ògboro àbí mọ́tò aládàáni ìwọ tó já sí wípé ọlọ́kadà ní ọ ọ̀rọ̀ mi bí òye ọ̀kadà ló ń gùn ìwọ oníkẹ̀kẹ́ náà bẹ́ẹ̀bù ìwọ tó ń wa tírélà ìwọ tó ń wa bàálù tó ti fẹ́ sínú mọ́tò rẹ torí wọ́n tó sọ̀rọ̀ ó lẹ́yìn eléyìí ó fẹ́ gbọmọ́tò ó fẹ́ sínú ọ̀kadà bàálù ló fẹ́ gùn àbí ọkọ̀ ojú omi àbọ́kọ̀ ojú orin nínú àdúrà tó wáyé látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam rìwáyà kan wáyé nínú Al-Qur'an rìwáyà kan wáyé nínú hadith sórínú ti hadith tó bá fẹ́ gùn nǹkan o lè sọ pé bismillah lẹ̀dí sàfọ́rọ̀ lánàádá o lè sọ bẹ́ẹ̀ o sì lè sọ pé subahana lẹ̀dí sàfọ́rọ̀ lánàádá èyí tó ní bismillah lẹ̀dí yẹn ó kọ ọlọ́run náà nìyẹn àsòfẹ́ sínú amátò rẹ fún ó ọlọ́run sí lẹ́ni tí ó mọ̀ sọ wípé arúgbó mi láàyè nínú ìṣẹ́ ìfọ̀rọ̀ ní ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ló ń ṣeré ìwọ tó jẹ́ télọ̀ o fẹ́ bẹ̀rẹ̀ sí ní ránṣọ àwọn kan ti ránṣọ lánàá tí wọn ò mọ̀gbà tí abẹ́rẹ́ wọnú ọwọ́ wọn ó sì lọ jáde lójú ọwọ́ o wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ránṣọ pẹ̀lú mansíìnì rẹ ọ̀yá afọ́kọ ọlọ́run bẹ̀rẹ̀ torí pa àti káàdì ìfìlẹ̀ ẹ̀kan pé gbogbo tá a bá bẹ̀rẹ̀ tá a fọ́kọ ọlọ́run bẹ̀rẹ̀ kìí nìkan bọ̀ dáadáa bó o ṣe fẹ́ máa sí mansíìnì rẹ tó o fẹ́ máa fi ránṣọ bóyá ní tí máa ń ṣe ni bóyá ètò fi ránṣọ ni kí ni tó ọ̀nà wí. a ò ìwà ìrẹsẹ̀ ìkọ̀ ní ìwà jama tàbá wo kẹ́lú tàbá wá wo ìbára bísmìlá orúkọ ọlọ́run tẹ́nìkan kẹ̀yẹ jẹ́ òun ni Allah lafzul jalala tàbí kápẹ́ ní ismul jalala ọwá ní bísmìlá pẹ̀lú orúkọ Ọlọrun. gbogbo ókọ èṣù tọ́bá tó ń bẹ láwùjọ yẹn yóò parẹ́ ṣùgbọ́n lónìí ṣètùmá bísílì láì yẹn sóyà wà tá a jẹ́ mùsùlùmí ṣètùmá rẹ̀ gangan sáàfi ń ṣiṣẹ́ ìwọ tó ń rí lẹ́nu àsìkò òun tó ọ̀lọ́ kírun fọ́lọ́ rọ̀mọ̀dọ́nù là ń gbà lọ yìí sóun gbáwẹ̀ táwọn ìjọsìn míì bá dé sò ṣe àti gbogbo tó bá ní a máa sì a máa ṣe a sì máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ tó bá di lọ́la pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a máa wá tẹ̀síwájú ìta àrídìmú lómi ni pé gbogbo ń a bá ti fẹ́ ṣe orúkọ ọlọ́run ká fi máa mú gbogbo ń táà bá ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run àlùbáríkà ó wà níbẹ̀ yóò ní ìbẹ̀rẹ̀ eré àárín rẹ̀ máa dá ìparí ẹ̀ náà sì máa dá a máa wá tẹ̀síwájú nínú ìtumọ̀ sọ́ọ̀tún Fatiha abẹ́lọ́ gbogbo àwọn táǹtún má sí ní ìbàlẹ́jọ́ ọdún fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك